ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين nínú àwọn tí máa ń fa ìbànújẹ́ nínú ayé ẹ̀dá alifakiri onílùsì kéèyàn wá ní tí ó jẹ kó má rí kéèyàn wá ní tí ó mu kó kéèyàn wá tí ó wọ̀ kéèyàn wọ́dúnlé kọ́mọ rí aṣọ tí ó fi sọ́run ń bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run tó jẹ́ pé òun kọ́ ọmọ ya aṣọ tóun ní ma ń sì ń bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run tó jẹ́ pé tọ́ba mi eléyìí ajúlẹ̀ eléyìí ò sí wọ̀ ọba tó mú yìí ó tó júlẹ̀ eléyìí ti yá eléyìí ti gbó torí àpẹẹrẹ ìbànújẹ́ téèyàn bá ń jáde òun náà ni kéèyàn má rí aṣọ tí ó wọ̀ jáde báyà ṣe ń wọṣọ tá à ń lọ́sọ yẹn ìdẹ̀ra ni o nínú ìdẹ̀ra ọlọ́run bá wa ẹlòmíì ò jáde máa ń torí aṣọ ẹlòmíì ò lòde ọba pàtàkì mọ́ torí ìjáàbù tó fẹ́ wọ̀ ọlọ́mọṣà mẹ́ni kọ̀ọ̀kan wà dún alifakir òsì àwọn sahaba nígbà tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi fẹ́ lọ sójú ogun anabi wa ni gbogbo yín ẹ mú nǹkan jà wá ẹ sì mú ẹsìn wá ẹ oúnjẹ wá ẹ owó wá tí kálukú tá a fi tí kálukú lò tá a fi lọ ré kojú àwọn ọ̀tá tí wọ́n fẹ́ wọlé wá bá wa àwọn ọ̀tá tí wọ́n fẹ́ paná Islam gbogbo àwọn sàhábà pátá gbogbo wọn lára wọn bù máa sọ kálukú ń gbé sílẹ̀ wọ́n ń gbé nǹkan jà lẹ̀ àwọn mi wọ́n ń gbóúnjẹ lẹ̀ àwọn yẹn ń gbówó lẹ̀ ó wá di pé àwọn tí wọ́n lọ sójú ogun gbogbo wọn wọ́n wá péjọ àwọn tó pọ̀ jù wọ́n rí nǹkan tí wọ́n fẹ́ gùn lọ wọ́n rí nǹkan tí wọ́n fẹ́ lò ọwọ́ kọ àwọn nǹkan tí wọ́n lò lọ́wọ́ àwọn èèyàn wá padà sílé wọ́n ń lọlé bí wọ́n ṣe lọlé wọ́n ń sọkàn gbogbo àtàwọn afẹ́ náwó sójú ọ̀nà ọlọ́run ọlọ́mọdé àwọn owó o gbogbo àtàwọn afẹ́ náwó tá a fi sẹ̀mí ìrọ̀rùn ọlọ́mọdé àwọn owó tì olówó ọmọ yìí ẹni tí ń ta tọ́lọ́ ní kọ́ máa ta ẹni tí ń fa tọ́lọ́ ní kọ́ máa fa ẹni tí ń so tọ́lọ́ ní kọ́ máa so pọ̀ ẹni tí ń kó tọ́lọ̀ ní kọ́ ọmọ kójọ kọ́ mọ ìbí ẹni tí ò rí. ọlọ́run aṣọ àyàkà lẹ́fà níbi sàṣẹ́lá wípé tàwálà o ọlọ́run ọba ni wọ́n ti ń lọ o tàwálà o àwọn tálíkà àánú yín wọ́n ti ń lọ o wọ́n ti kẹ̀yìn wọ́n ti ń lọ wọ́n lọlé wọ́n àyúnuhùn ọlọ́run ọba ní ojú wọn tafidu mina dámọ̀ ń da omi wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ hasana ní ti ìbànújẹ́ allah yajidu ma yunfikun nígbà wọn ò rí owó táwọn fẹ́ fi nígbà tí wọn ò rí owó táwọn náà fẹ́ fi dá sí tọ́lọ́ ni wọ́n bàjẹ́ ìpèsè ẹ̀sán táwọn ilé yọ gbà làwọn náà ò ṣe kíni làwọn náà ò sì gbà àṣé àìlówó lọ́wọ́ ìmọ̀ ń pààyàn lẹ́kún àmọ́ sàhábà kìí ṣe pé wọ́n fẹ́ fowó ṣe fàárí ni wọ́n ti ń sunkún o kìí ṣe pé wọ́n fẹ́ fowó yìí wọ́n fẹ́ fi sakọ ni wọ́n ti ń sunkún o kìí ṣe pé wọ́n fẹ́ fowó yìí wọ́n fẹ́ ṣègbéraga lérí lẹ́ wọ́n fẹ́ ní nàìjíríà sìn ọ́ ọbẹ̀ nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa lọ́mọ́sá bùkún wa torí bẹ́ẹ̀ náà kò ní gbà lọ́hùn àlìjáná ń bẹ́ńlẹ̀ ẹ fún gbogbo àwọn tí bá náwó sójú ọ̀nà fà wá náà sínú wọn àwa bẹ̀ nínú àánú rẹ̀ òsì iṣẹ́ tí fa ìbànújẹ́ ọjọ wa wọ́n ní tẹ́wá lọ́lẹ́ kí ní ọmọ ní ń àdó ẹni mentally tí ó sì bá ti jòkó lẹ̀ sínú ayé yẹn gbogbo èròkèrò ni ó máa wá sínú ọkàn yẹn èyí máa wá bẹ lọ́hùn anabi náà a máa pariwo lọ́ba ti jí lẹ́yìn àṣùbà Allahumma inni a'udhu bika minal kufri wal faqr ọlọ́run sọ mi má di ń di kèfèrí sọ mi má fò ṣètà o ọmọ ṣàdúrà ó sì mójútó iṣẹ́ nínú àwọn asbabul huzn nínú àwọn tí máa ń fa ìbànújẹ́ nínú ayé firaqul mahbub òun náà ni ẹni tí èèyàn nífẹ̀ẹ́ sí tá a jọ nífẹ̀ẹ́ ara ẹni ká sì tú kálẹ̀ ara ẹni eh, ìyàwó kan wo ọkọ rẹ̀ ṣoṣo ọlọ́run òun fẹ́ ṣe kọ́lọ̀ ipe àfa ẹ̀yọ̀ǹda mi ẹ̀yọ̀ǹda mi bọ́kọ̀ sí gbọ́ ìbànújẹ́ ti dé sọ ma kọ́ ọmọ lọ ni àbọ̀ ọkọ̀ ọmọ kalẹ̀ fún mi bọ́ ọkọ̀ ọmọ lọ ibo lọ ń lọ bọ́ ọba kọ́ ọmọ kalẹ̀ tèmi bá lọ bí iṣẹ́ ní ọmọ mójútó wọn lànà fífi ní èyíkéyìí obìnrin sa'ala zawjaha talaq wọ́n lọ lè sọ fún ọkọ rẹ̀ pé kọ́kọ́ òun lẹ̀ kọ́kọ́ òun lẹ̀ kọ́kọ́ òun lẹ̀ mìngẹ́rì mẹ́ bá láì sí ìdí pàtàkì ìdí pàtàkì lè wà àmọ́ láì sí ìdí pàtàkì tẹ́sìn fọwọ́ sí ànábì ní kò ní gbóòórùn àlìjẹ́nà torí ó fẹ́ dá ìbànújẹ́ kalẹ̀ fọkọ yẹn mi máa ń bẹ mi sẹ́yọ́ máa pa àwọn ọmọ sẹ́ẹ̀tì gbọ́bẹ̀ kaná sẹ́ẹ̀tì jẹun níbẹ̀lẹ́wọ́ níbẹ̀lásọ yín wà sẹ́ẹ̀tì fọṣọ èmi náà ti fẹ́ dé ah Allah ẹni kan lọ́mọ tá à ń sọ yìí ẹni tí ìyàwó sá fún náà fi ní kó ọ̀nà mọ̀sí dáadáa fún ìyàwó rẹ̀ kọ́mọ́ bá ṣe kínní kọ́mọ́ bá sá fún ọ àwọn ọmọ yìí rẹ̀ ń sìn àmọ́ tó bá lọ lóòótọ́ mọ̀ pé a omi ṣèyàn àbí bẹ́ẹ̀ sì kọ́ ìyàwó ti ṣe dáadáa ọkàn jòkó jẹ́jẹ́ lọ́kọ rẹ̀ bá ní anti talik òun ọ̀fẹ́ ọmọ firakul mahbub ẹni tá a nífẹ̀ẹ́ ẹ bá ń bẹ́ẹ̀ ẹ bá ń bẹ́ẹ̀ wọ́n bẹ̀ẹ́ tí Ọlọ́hun ò gbà ó náà ni ti wà nù ẹni tó fẹ́ olóhùn ọ̀fẹ́ mọ́ ìṣòro kan nìyẹn ó wá kó ìṣòro tani ó sanwó lé tani ó sanwó oúnjẹ tani ó máa tọ́jú òun àdánwò bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sá sọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀ o ọlọ́mọba ní la tadri la'alla Allaha yuhdithu ba'da dhalika amra nígbà ọlọ́mọ bá ń sọ̀rọ̀ láàrin ọkùnrin àtobìnrin tí wọ́n fẹ́ fẹ́ra wọn lẹ̀ ọlọ́mọ bá ní káwọn obìnrin ó ìdá kan tó lọ bọ́yọ́lọ́run lè yín tún ọ̀rọ̀ yín tó padà torí lásìkò ìdá yẹn ọkọ lè padà ronú ìyàwó náà lè padà ronú wọ́n wá ṣàtúnṣe láàrin ara wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa